háà kí ló ń ṣẹlẹ sí lateef adédìméjì àti ìyàwó rẹ mọbìnpé kí ló ń ṣẹlẹ o háà ó dàbí pé àwọn èèyàn burúkú àwọn ọlọtẹ wọn ti ń gbé ọwọkọwọ sórí ìgbéyàwó àwọn arákùnrin àti arábìnrin yìí kí ló ń ṣẹlẹ ní ìgbéyàwó àwọn méjèèjì yìí ẹ mọ pé ó ti ṣe díẹ̀ tí wọ́n ti fẹ́ra wọn tó jẹ́ wípé wọn kò tíì rí ọmọ bí ṣùgbọ́n kí ni ẹ rò pé ó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó àwọn méjèèjì di adédìméjì ẹ ṣáà jẹ́ ká gbìyànjú láti máa gbàdúrà fún àwọn kọ́pù méjèèjì yìí àwọn tó jẹ́ wípé wọ́n ti fẹ́ra wọn láti bí ọdún mẹ́rin sẹ́yìn tàbí ọdún mẹ́ta sẹ́yìn tó jẹ́ wípé wọn kò tí ì rí ọmọ bí lónìí lágbo òṣèré làwà ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà ẹ wá nǹkan fìdílé kẹ́ lè gbọ́ kúlẹ̀kúlẹ̀ ìròyìn náà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ ètí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Èdùmàrè Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi ẹ kú déédéé wò yìí níbikíbi tẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi lónìí ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé lateef adédìméjì ó ti gbé e lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ instagram ó ti lọ kọ ọ́ síbẹ̀ wípé kò sí nǹkan kan tó kan ẹnìkọ̀ọ̀kan nípa àìrọ́mọ bíi àwọn méjèèjì òun pẹ̀lú ìyàwó rẹ̀ ó ní kò sí nǹkan kan tó kan ẹnìkankan o ó ní kí gbogbo àwọn ọlọ̀tẹ̀ àwọn tó jẹ́ wípé wọn kò lè fẹnu jẹ wípé kí gbogbo wọn kí wọ́n lọ sẹ́ńpẹ̀ o kí wọ́n gbé ẹnu wọn jẹ torí wípé kò sí ẹnikẹ́ni tó jẹ́ wípé ó lè ṣe ọmọ ọlọ́run nìkan òun ni olùpèsè ọmọ òun ló máa ń fúnyàn lọ́mọ nígbà tó bá dẹ̀ wù ló máa fúnyàn nǹkan tí Lateef Adédìméjì nǹkan tó kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ rèé ẹ̀yin olólùfẹ́ àwọn kọ́pù yìí ẹ ọ̀rọ̀ àdúrà kan sí ìsàlẹ̀ fídíò yìí ká lè máa bá wọn fi gbàdúrà kí Ọlọ́run kó lè fún wọn ní ọmọ tiwọn. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Irú gbogbo wa máa rí o, ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀ ó dìgbà.